بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní àárọ̀ òní ọjọ́ òní ni yọ́mù fùlàfà ogúnjọ́ oṣù kẹrin ogúnjọ́ oṣù kẹrin ọdún 1444 àjọ ìdìbò ní àárọ̀ ogúnjọ́ yọmù fọlọ́fà ogúnjọ́ oṣù kẹrin rọ̀bíù sáni ọdún 1444 ní àná mo fi ìkéde síta wípé mo fẹ́ ṣe àlàyé lórí àkọlé tí mo pè ní ọdún ẹbọra Halloween ní ilẹ̀ Saudi Arabia ọdún ẹbọra Halloween ní ilẹ̀ Saudi Arabia uh, nítorí ohun tí ó fa ìdíwọ́ ohun tó fa ìdíwọ́ òun náà ni pé mo fẹ́ ní malaria díẹ̀ ní àná so gbogbo èròǹgbà mi ni pé màá ti get over by four thirty tàbí eight twenty so oògùn tí mo lò ó wíìkì mi ó wíìkì bọ́dì mi ó bẹ̀rẹ̀ gẹ̀ tí mi ò fi láǹfààní láti lè ṣe ètò ní àná ìyẹn ni ó sún wa di àárọ̀ òní insha allah torí náà. ala ó ṣe àlékún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan wa. tó ọdún ẹbọra Halloween ní ilẹ̀ Saudi Arabia òun ni àkórí ọ̀rọ̀ mi ní àárọ̀ tòní insha Allah. ọ̀rọ̀ ọdún ẹbọra ọdún tí a mọ̀ sí ọdún ẹbọra ó jẹ́ ọdún kan tí wọ́n máa ń ṣe ní àwọn ìlú aláwọ̀ funfun ọdún náà wọ́n máa ń ṣe é ní ìparí oṣù October ní ọdọọdún láti last year òun ni a rí pé orílẹ̀-èdè Saudi Arabia àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní kópa nínú ọdún àwọn ẹbọra Halloween ní láti year tí a gbọ́ pé wọ́n ṣe ọdún ẹbọra Halloween ó jẹyọ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a ṣe nígbà náà lọ́hùn pé ọdún yìí kìí ṣe ọdún Islam àmọ́ bí Allah ṣe fẹ́ ìjọba Saudi Arabia ó tẹ̀síwájú lórí ọdún ẹbọra ọdún ẹbọra yìí ohun tí Yorùbá ń pè ní ẹbọra òun náà ni àwọn ìrísí kan tí ọmọ ń ṣẹ̀rù bà ènìyàn ohun tí wọ́n máa ń lo ẹbọra fún nínú èdè Yorùbá wọ́n a máa lò fún àwọn òkú ọ̀run wọ́n a máa lò fún àwọn òrìṣà tí wọ́n ń bọ wọ́n máa lò fún àwọn iwin wọ́n máa lò fún àwọn àlìjànú àwọn ẹ̀mí òkùnkùn àwọn ìríkùrí ni wọ́n ń pè ní ẹ̀bọra. E nínú ìgbàgbọ́ ti yorùbá yorùbá máa bọ ẹbọra ni wọ́n máa bọ ẹbọra wọ́n máa sọ wọ́n di òrìṣà gbogbo àwọn ògún ṣàngó ọya ẹbọra ni wọ́n àwọn ẹ̀wìn inú igbó ẹbọra ni wọ́n àwọn tí wọ́n máa ń pè ní ẹlẹ́gbẹ́ ẹbọra ni wọ́n àwọn òkú tí wọ́n bá ti àwọn èèyàn tí wọ́n bá ti kú ẹ̀bọ̀ra ni wọ́n nínú ìgbàgbọ́ ti Yorùbá wọ́n sì máa bọ eléyìí tí wọ́n bá fẹ́ bọ nínú wọn. irú ọdún yìí láì lọ sínú Kùránì láì lọ sínú Hadith Anabi sallallahu alayhi wa sallam ó yé ordinary Muslim wípé ọdún náà kìí ṣe ọdún ti Islam. àwọn tí wọ́n gbé Halloween kalẹ̀ wọ́n jẹ́ àwọn ẹlẹ́bọ àti àwọn christian wọ́n máa bọ ní ìlú òyìnbó wọ́n máa ṣe ọdún yẹn ní ìlú òyìnbó pàápàá jùlọ ìjọba amẹ́ríkà àwọn náà wà nínú àwọn tí wọ́n máa ṣe ọdún ẹbọra halloween gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ìparí oṣù october ni wọ́n máa fi ayẹyẹ ọdún náà sí so wọ́n á múra bí ìrísí ẹbọra wọ́n sì máa nínú nǹkan tí wọ́n máa ń ṣe nínú ọdún ẹbọra wọn ni pé wọ́n lè máa tọrọ súwìtì káàkiri kí má gbàgbé egungun nínú ẹbọra ni egungun wà egungun àbí eégún nínú ẹbọra ni àwọn náà wà nínú ìgbàgbọ́ Yorùbá so àpapọ̀ gbogbo wọn òkú ni o iwin ni o àlìjọ̀nú ni o àwọn ẹgbẹ́ mèrè ẹgbẹ́ òkùnkùn ni o gbogbo wọn pátápátá àti àwọn èèyàn kan tí wọ́n sọ di òrìṣà gbogbo wọn pátápátá ni Yorùbá mọ̀ sí ẹbọra so àwọn tí wọ́n máa ń ṣe Halloween yìí ìgbàgbọ́ wọn ni wípé tó bá ti di ní ìparí tó ti di ní ìparí ọdún October ló ní ọdọọdún ó ní àwọn òkú tí wọ́n ti kú máa ń wá sí ilé ayé so àwọn ènìyàn tí ń bẹ láyé wọ́n wàá gbà wọ́n lálejò pẹ̀lú pé àwọn náà máa múra bí ẹbọra ṣe máa múra pẹ̀lú àdéhọ́kàn wípé kí afẹ́fẹ́ aburú kó má bàa kọlu àwọn kòlè ọdún tí àwọn fẹ́ bẹ̀rẹ̀ níbi oṣù méjì sí ìgbà náà so àdìọ́kàn wọn nìyẹn pé kí táwọn mọ́ lùgbàdì aburú tí ń bẹ ní ọ̀dọ̀ àwọn òkú ọ̀run tí wọ́n wá bẹ àwọn alààyè wò nínú àwọn ìrísí tí a lè rí lórí íńtánẹ́ẹ̀tì bí àwọn ẹ̀bọra ṣe máa ń rí wọn ni a fẹ́ fi hàn wáyìí ká lè mọ bí wọ́n ṣe máa múra ní ọjọ́ ọdún náà. lára àwòrán bí wọ́n ṣe máa múra fún Halloween tí wọ́n máa ń ṣe ènìyàn ló gbé ohun tó gbé sójú yẹn ènìyàn ló gbé sójú báyẹn o so àwòrán kan nìyẹn o àwòrán mi rèé tí wọ́n máa fi ṣe àfihàn ọdún Halloween ọdún ẹ̀bọ̀ra àwòrán mi tún rèé lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe ọdún Halloween òmí ìtún nìyí ènìyàn ni ó gbé kíní àgbébọ̀ sórí. So ènìyàn lọ máa gbé sí orí báyẹn láti fi ṣe ọdún Halloween so bí àwọn ọmọ Saudi tí wọ́n ń kópa nínú ọdún Halloween irú bí àwọn náà ṣe múra náà rẹ̀ tí wọ́n sì gbé sórí internet àwọn ìrísí àwọn Halloween àwọn tí wọ́n ń ṣe ọdún Halloween àwọn lẹ́ńwò yẹn o oríṣiríṣi nǹkan ni wọ́n á gbé sí orí èèyàn ni wọ́n o tí wọ́n gbé àwọn nǹkan wọ̀nyẹn wọ̀ tí wọ́n sọra wọn di egúngún tí wọ́n sọra wọn di iwin àwọn tẹ́ máa ṣe ọdún halloween àwọn nǹkan tẹ́ máa ń gbé wọ̀ ní wọ́n sọ̀rọ̀ àwọn di ẹbọra tọ́ ẹni tí kò bá mọ ìrísí wọn àwọn ìrísí wọn ni ẹ ti rí yẹn ẹ jẹ́ kí n wá sọ àwọn àlàyé tí mo fẹ́ mú wá lórí ọ̀rọ̀ náà mo sọ pé ní last year ní ìjọba Saudi Arabia bẹ̀rẹ̀ sí kópa nínú ọdún ẹbọra ọdún Halloween nígbà tó tó di ní ọdún yìí ní October thirty first ìjọba Saudi wọ́n tún ṣe é ìdí tí mo fi gbọ́dọ̀ tún ọ̀rọ̀ mi sọ nípa ọdún ẹbọra Halloween eléyìí tí ìjọba Saudi Arabia ra wọlé láti Latvia ó jẹ́ bí ìdí bí mẹ́rin ìdí alákọ̀ọ́kọ́ òun ni pé àwọn kan wọ́n fi ẹ̀sùn kan àwọn àfáà sàlàfíà ní orílẹ̀-èdè Saudi Arabia pé àwọn ni wọ́n jẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà torí pé àwọn ni wọ́n sọ pé a kò gbọ́dọ̀ tako ìjọba tí ó ń ṣe àbòsí mo rí eléyìí gbọ́ lórí pílátífọ́ọ̀mù tí wọ́n ń pè ní fahamu sunna fahamu sunna ibẹ̀ ni mo ti rí ìyẹn gbọ́ kódà nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu àáfàá tí ó sọ̀rọ̀ lórí pílátífọ́ọ̀mù yẹn fahamu sunna mo sẹ́ndì mẹ́sẹ̀gì sí afaa tí ó jẹ́ ọ̀rẹ́ mi tí mo lérò pé bóyá òun ni ó sọ ọ̀rọ̀ yẹn so mo bi ọ̀rẹ́ mi náà léèrè pé ta ni ẹni tó ń sọ̀rọ̀ nínú fídíò tí mo wò yìí lórí pílátífọ́ọ̀mù fáàmù súnà títí di àsìkò yìí àfáà náà kò fún mi ní èsì kankan títí dásìkò yìí mi ò sì fẹ́ dá lábàá pé torí mi ò dá ohun àfáàmọ̀ dáadáa bákan náà mo sì mọ̀ wípé oríṣiríṣi àwọn àfáà ni mo máa ń gbọ́ ohun wọn ní orí platform yẹn àmọ́ mo fura mọ̀ wípé tí àfáà tí mo mẹ́sẹ̀gì yẹn tí ó jẹ́ admin ṣe sí ni lórí platform náà so kókó ni wípé a ti rí gbọ́ pé àwọn kan lára wa wọ́n fi ẹ̀sùn kan àwọn àfáà sàlàfíà ní Saudi Arabia pé àwọn ni kádálẹ́jì bí ìjọba Saudi bá ń ṣe ọdún ẹbọra Halloween wọ́n nítorí pé àwọn àfáà sàlàfíà ní Saudi Arabia ẹni tó sọ̀rọ̀ yẹn ó sọ̀rọ̀ sí wọn gan ó ní wọn èé rìnà rí tíà tí wọ́n bá kọ jálásà kọ́ọ̀mọ̀ ni àwọn ó tù sí pé aburú ti ń bẹ ní ara àwọn àfáà sàlàfíà ní Saudi Arabia ni bí sàlàfíà ni ẹni fẹ́ gbógun tì ni bí àwọn àfáà tí wọ́n ń pera wọn ní sálàfí náà fẹ́ gbógun tì mí ọ̀rọ̀ yẹn ò tí ì yé mi dáadáa ọ̀rọ̀ yẹn ò tí ì yé mi dáadáa torí pé ẹni tó ń sọ̀rọ̀ yìí èso ní súfí bí onísúfí bá tiẹ̀ tako ohun tí ń jẹ́ sàlàfíyà kò yẹ kí á gbọ́ ní ẹni tó bá jẹ́ onísúnà tó mọ̀ wípé ohun tí ń jẹ́ sàlàfíyà kò tayọ pé ká tẹ̀lé alukur'an ká tẹ̀lé hadisi lórí àgbọ́yé àwọn sálàfù sọ́ọ̀lì definition sàlàfíà nìyẹn so àmọ́ bó ṣe wá já sí wípé àwọn tí ń pera wọn ní sálàfí ní Saudi Arabia ó ní àfáà di ẹ̀bi bí ìjọba Saudi ṣe ń ṣe ọdún alowínrù ìyẹn kò tí ì clear sí mi dáadáa ibi tí mo sì rí dé òun náà ni pé tá gan àfáà yìí ń takò ṣé àwọn tí wọ́n ń pera wọn ní sálàfí ní orílẹ̀-èdè Saudi Arabia sáwọn ni àbí tí ń jẹ́ sàlàfíyà ni ò sí nínú ọ̀rọ̀ ẹ̀sìn Islam ká mọ̀ so mo sì pẹ́ndì reaction mi sí ọ̀rọ̀ tí àáfàá yẹn sọ torí pé àáfàá yẹn ó wú àwọn sálàf àwọn sàlàfíyà àwọn salafiyun rádà ọwọ́ wọn lẹ̀ tuurutu wọn ò jámọ́ nǹkan kan ní ojú rẹ̀ lórí ẹ̀sùn pé àwọn salafiyun ní Saudi Arabia o àwọn ni wọ́n máa ń ṣe wáàsí pé ẹnìkan kan ò gbọ́dọ̀ tako ìjọba ní ìta gbangba so wọ́n nítorí náà aburú tìyẹn bí òní aburú ọdún Halloween tí ìjọba Saudi Arabia ṣe kò sí àṣàláì mọ̀ rí ìjọba Saudi Arabia tí wọ́n ń gbé àwọn salafiyun tí wọ́n ń gbé wọn lọ sí ẹ̀wọ̀n nígbàkigbà tí wọ́n bá pe àkíyèsí wọn sí ohun tí wọ́n ń ṣe tó jẹ́ nǹkan tí ò ta tàbí tó jẹ́ àbòsí gbogbo ṣe á gá sí wípé àwọn salafiyun náà ní àwọn salafiyun àwọn náà tó wá ní àfáì tó wá ń dá lẹ́bi ìyẹn lórí pílátífọ́ọ̀mù fáhámù súnà tó kó má jẹ́ pé fáhámù súnà yìí kó má jẹ́ pé ẹnìkan tí kì ṣáàlù súnà ló gbé kalẹ̀ tó sì pè ní fáhámù súnà ṣe mọ̀ pé kí ló kọ ọkùnrin ń jẹ́ ọkùnrin yìí àwọn love a muslim ministry so ẹni tó bá ń yóò máa lérò wípé àwọn mùsùlùmí kan ni wọ́n gbé love a muslim ministry kalẹ̀ kò sí nímọ̀ wípé àwọn ọ̀tá mùsùlùmí ni wọ́n gbé kalẹ̀ so tí wọ́n bá dásí pé àwọn tó gbé fáàmù súnà kalẹ̀ tí wọ́n bá ṣe ọ̀tá asfalafusọ́lì wọn ò ní máa tako sàlàfíyà wọn ò ní tako sàlàfíyà tí a bá ti rí ẹnìkan nínú àwọn tó ń pera wọn ní sàlàfíyónì tó ń ṣe nǹkan tó yapa sí ìtumọ̀ sàlàfíyà onítọ̀hún ni a máa dálẹ̀bì àmọ́ generally speaking sàlàfíyà ìtumọ̀ rẹ̀ tẹ́nikẹ́ni lè mú wá fún kò tayọ pé títẹ̀lé àlìkìtàb títẹ̀lé súnà nẹ́bí lórí àgbọ́yé àwọn asálàfùsọ́lì ní sẹ́ńtúrì àkọ́kọ́ sẹ́ńtúrì kejì sẹ́ńtúrì kẹta tí ẹ̀rí sì wà lórí eléyìí tí ò tako nǹkan kan lọ́dọ̀ àwa alùsùnà àti pé nínú oríkì tí tàbí nínú lákọ̀bù tí ń bẹ fún ẹni tó bá pèrè ní alùsùnà òun náà ni sàlàfíà wà so bẹ́ẹ̀ ni yìí wá ṣe alùsùnà ni o kò tí ì ọjọ́kọ́jọ́ tí mo bá rójútu ọ̀rọ̀ náà mo máa fẹ̀sì sí yẹn so kókó ni wípé wọ́n fi ẹ̀sùn bí ìjọba Saudi ṣe ń ṣe ọdún Halloween kan àwọn salafiyun ti ilẹ̀ Saudi Arabia ìdí kejì tí mo tó fi gbọdọ̀ tún ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí sọ òun ni pé àwọn kan sọ pé ọlọ́dún Halloween ni àwọn síwájú kí àwọn tó gba ẹ̀sìn Islam àmọ́ báyìí tí ìlú Saudi Arabia ti ń ṣe ọdún Halloween kí àwọn yára padà síbi tí àwọn ti ń bọ̀ lọ́rọ̀ àwọn kan nìyẹn ẹnìkan náà ló sẹ́ndé fídíò yẹn sí mi tí máa nǹkan ti jáde tó ti sọ bẹ́ẹ̀ pé before kóun tó gba Islam òun wà nínú àwọn tí máa ń ṣe ọdún Halloween ní ìlú òyìnbó òyìnbó ní ẹni yẹn wọ́n wá ní ìsìn tíjọba Saudi ti bẹ̀rẹ̀ ọdún Halloween báyìí kóun wulẹ̀ padà sí inú ẹ̀sìn Christianity òun tóun ti máa ṣe ọdún Halloween torí pé kò ní bójú mu kó gá sí pé ohun tóun sá fún nǹkan tí òun sá fún nígbà tóun jẹ́ Christian kó wá gá sí pé irú nǹkan yẹn lòun tún wá bá pàdé lọ́dọ̀ àwa mùsùlùmí pàápàá jùlọ ní orílẹ̀-èdè tí ẹ̀sìn wa tó ti tó ti wá tó jẹ́ orírun fún ẹ̀sìn Islam so ìdí kẹta ó ní pé àwọn kan ń sọ pé ǹjẹ́ ọdún mòlídì tí à ń gbógun tì lọ́dọọdún kò san ju ọdún ẹbọra ọdún Halloween eléyìí mo rí léyìí gbà láti ọ̀dọ̀ àwọn onísúfí àwọn onísúfí ṣe mọ̀ pé mo ń sọ̀rọ̀ nípa àwọn onísúfí láti bí ọjọ́ mélòó sẹ́yìn so àwọn onísúfí àwọn náà wá sẹ́ǹdì ọ̀rọ̀ sí mi wípé àbúrò ìmá wo Saudi Arabia wo bí wọ́n ṣe ń ṣe ọdún Halloween nínú ọdún Halloween nínú ọdún mọ̀lídé ànẹ́bí èwo ló sàn nínú méjèèjì so ṣẹ́rí pé ọ̀rọ̀ ti gba pé káfọ ẹ̀sìn and in fact ọ̀rọ̀ yìí gangan wọn ni ọ̀rọ̀ tí máa nǹkan tí máa ń ṣe program tó wà ní ìlú òyìnbó wọ́n sábà máa ń ṣe program lórí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní àwùjọ oníṣúfì ni wọ́n mọ̀ mọ̀ tẹ̀ dákọ̀ mi sínú lórí ètò rẹ̀ wípé àbúrò ìmọ̀ ibo lọ wà wọ́n ń takọ àwọn súfì oníkẹ́mọ̀sí mọ̀lẹ́dí ànábì Saudi Arabia yín ló ti ń ṣe Halloween yìí so nígbà yẹn mo fi fún bàbá yẹn ní èsì ó wà lórí péjì mi mi ò kàn mọ táìtù tí mo fún ọ̀rọ̀ yẹn nígbà náà ni ìdí kẹrin òun ni pé tí mo fi rí pé ó yẹ kí n tún tún ọ̀rọ̀ sọ lórí ọdún Halloween tí Saudi ra wọlé àwọn kan sọ pé dídákẹ́ tí àwọn àfáà súnà ilẹ̀ Nàìjíríà dákẹ́ ẹ Their customers will be charged seven naira as rental fee on this call and on every call that we make. wọ́n ṣe kí ni ta ló dé ta ló dé. kí kí n fi bàbá wò kí ni kí n pè wọ́n fún mo ń ṣe fúgàmù lọ́wọ́ o. ẹ dákun ẹ má bínú. lórí ìdí kẹrin tí mo fi tún gbọ́dọ̀ tún ọ̀rọ̀ sọ lórí ọdún halloween òun ni mò ń sọ lọ́wọ́ tí ìpè kan fi wọlé so àwọn kan sọ pé dídákẹ́ tí àwọn àfáà súnà ilẹ̀ nàìjíríà dákẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ọdún halloween ọdún ẹbọra ní ilẹ̀ saudi arabia ó rí bẹ́ẹ̀ torí kí owó oṣù wọn má bàa dáwọ́ dúró ni so eléyìí náà mo gbọ́ òun náà lórí social media ni wípé àwọn àfáà alùsùnà nílẹ̀ nàìjíríà ìkankan wọn ò jáde kí wọ́n sọ̀rọ̀ against ọdún halloween gẹ́gẹ́ bí a ti máa ń jáde lórí ọdún ayẹyẹ ọjọ́ bíi ànábì muhammad sallallahu alayhi wa sallam tọ́ so, àwọn ìdí mẹ́rẹ̀ẹ̀rin yìí onímọ̀rí kà onímọ̀rí tùjọ mọ́ra wọn wípé àwọn kan bẹ́ẹ̀nbẹ̀ tó kàn wọn tó kàn èmi as a person àwọn kan bẹ́ẹ̀nbẹ̀ tó kàn gbogbo àwa tá jẹ́ àfáà súnà pàápàá jùlọ lórí social media tó àwọn ìdí yẹn nìyẹn ẹ wá gbọ́ àlàyé tí mo fẹ́ ṣe ní ṣókí ẹ jẹ́ ká kọ́kọ́ dá àwòrán ìjọba ilẹ̀ Saudi Arabia bọ̀ ká kọ́kọ́ dá àwòrán ìjọba Saudi Arabia kádàmà a lè yóò lè ràn wá lọ́wọ́ yóò lè ràn wá lọ́wọ́ láti lè gbọ́ àgbọ́yé ohun tí a fẹ́ sọ yìí ìjọba Saudi Arabia jẹ́ ìjọba ìdílé kan ṣoṣo ìjọba Saudi Arabia ó jẹ́ ìjọba ìdílé kan ṣoṣo tí ó ń lo òfin Islam pẹ̀lú àbòsí oríkì tí a lè ìjọba Saudi Arabia nìyẹn ìjọba Saudi Arabia jẹ́ ìjọba ìdílé ẹyọ kan ṣoṣo tí ó ń lo òfin ṣẹ̀ríà Islam pẹ̀lú kíni pẹ̀lú àbòsí ìyẹn ni wípé orílẹ̀-èdè Saudi Arabia tá à ń wò yẹn o ìdílé kan péré ni ó jẹ́ aláṣẹ olùdarí àti ìjọba fún gbogbo àfíàsì ìlú àwọn ìdílé Saud àbí sàúdì sí ni wọ́n ń pè ní so àwọn ìdílé sàúdì áàlù sàúdì àwọn ni àkóso orílẹ̀-èdè Saudi Arabia ń bẹ ní ọwọ́ wọn ohun tí wọ́n sì jẹ́ ká mọ̀ ni pé ṣẹ̀ríà Islam ni àwọn ń lò ṣùgbọ́n ṣẹ̀ríà Islam tí wọ́n ń lò yìí kì í ṣe ṣẹ̀ríà Islam tí wọ́n ń lò pẹ̀lú déédé àti dọ́gba àbòsí ni wọ́n fi rọ́ lẹ́gbẹ̀ẹ́ àbòsí ṣíṣe ò ní wọ́n fi rọ́ lẹ́gbẹ̀ẹ́ so oríkì àbí àwòrán ìjọba Saudi Arabia nìyẹn aálù Saud àwọn ìdílé Saud àwọn ni ìjọba Saudi Arabia torí pẹ̀lú omi ìsìn bá ń gbọ́ sẹ́kù bùnú báàsì tí ń gbọ́ sheikh sọ́lù tẹ̀mín tí ń gbọ́ sheikh fauzan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò lérò wípé àwọn wọ̀nyẹn náà nígbà tí wọ́n ń bẹ láyé pé wọ́n jọ ń ṣe ìjọba ni wọ́n jọ ṣèjọba o gbogbo àwọn ipò tá a mọ̀ sí ipò pòlítíkà àwọn political post nínú ìlú gbogbo àwọn ọmọ ọmọ Saudi àwọn ni wọ́n dipò náà mú àwọn ni wọ́n jẹ́ ọba ní stéètì kọ̀ọ̀kan àwọn náà ni wọ́n sì jẹ́ ọba fún àpapọ̀ stéètì gbogbo ipò tó bá sì ti jẹ́ political state bíi ipò adarí ọmọ ogun ipò adarí eh, àwọn ọlọ́pàá ìlú so epo tó ń darí epo òlú aláṣẹ lórí epo òlú aláṣẹ lórí ààbò òlú ìjọba àwọn ìdílé Saudi àwọn ni wọ́n ń darí ẹ̀ àwọn ni wọ́n pe mọ́ra wọn lọ́wọ́ wọn ò jẹ́ kí ẹnìkankan kó dá sí ipò tí ó jẹ́ ipò political post àwọn ọmọ Saudi àwọn ni wọ́n pin mọ́ra wọn lọ́wọ́ so ìjọba Saudi yìí wá ń sọ páwọn ń lo ṣẹ̀ríà ṣùgbọ́n tá a rí ni pé ṣẹ̀ríà tí wọ́n ń lò yìí wọ́n ń fi àbòsí kún wọ́n fi àbòsí tó lágbára wọ́n fi kún àáfàá káàfàá tó bá ṣèèsì sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀wọ̀n ni wọ́n gbé àwa náà ń gbọ́ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ní Saudi Arabia pé àáfàá lágbájá ó ti wà lẹ́wọ̀n àáfàá tàmẹ̀dùn ó ti wà lẹ́wọ̀n àáfàá lámọrin ó ti wà lẹ́wọ̀n ní Saudi Arabia lónìí wọn ò rí tọ́ọ̀gì fi sẹ́wọ̀n mọ́ wọn ò rí kírímínà fi sẹ́wọ̀n mọ́ àwọn àáfàá tí wọ́n dúró déédéé tí wọ́n jẹ́ àáfàá súnà àáfàá sálàf sàlàfíyùn àwọn náà ni wọ́n ń rọ́ọ̀dà sínú ọgbà ẹ̀wọ̀n àwa náà sì rí kinní tí wọ́n ń gbé wá lórí social media etí wo ò di ojú wo ò sì fọ́ àwa náà rí i tó ti bẹ́ẹ̀ náà ká tún wá rí ẹnìkan kó tún wá bọ́ta kó tún wá dá sí pé àwọn àfáì náà ni ẹ tún wá fẹ́ máa di ẹ̀bi aburú tíjọba ń ṣe lẹ́fẹ́ máa dìlé lórí ní àwọn àfáà tó dá sí pé ọ̀wọ́ pé ọ̀kan sọ wípé ìjọba bẹ̀rù ọlọ́run èéṣe tó káńsù tó ọwọ́gi lé àwọn àjọ tí ń gbógun ti wà bàjẹ́ tí sì ń pàṣẹ rere nínú ìlú tó wá fi àjọ tí ń mójú tó ayẹyẹ ìnáwó fàájì tó fi rọ́pò rẹ̀ ṣe bí nítorí ìyẹn fún ọ̀kan nínú àwọn wọn ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n rẹ̀ mọ̀ lọ bí 30 years ṣe bí ara àwọn Salafi Saudi náà nìyẹn àtàwọn àfáà míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfáà tí ó ní Haramain Muwassasa al-Haramain ṣe bí wọ́n jù náà sí ẹ̀wọ̀n láti ayé Ọbásanjọ́ ṣe bí wọ́n fílẹ̀ ni nígbà tí wọ́n rí pé àwọn ti bá tiẹ̀ jẹ́ kọ́kàn máa lọ ilé kó lọ máa jẹ kó máa mu kó máa sin lọ́run rẹ̀ kó máa dà sí nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ṣe bí agbọ́ ọ ṣé àwọn àfóhùn súfì ni ń gbé sẹ́wọ̀n táwọn àfóhùn ní sẹ́wọ̀n ni ó ń gbé sẹ́wọ̀n ní Saudi Arabia ṣé báwọn àfáàrù súnà àwọn àfáà sàlàfíyà tí wọ́n ń pe ìjọba sàkíyèsí pẹ̀lú hikma ṣe bí àwọn ni wọ́n ń jù sí ọgbà ẹ̀wọ̀n ṣebí lórí mímbàrí lọ́jọ́ ọjúmọ́ àkan ni wọ́n ti gbé àfáà kan janto kó lórí mímbàrí torí pé ó sọ̀rọ̀ against àkídà síyà ṣebí àwa náà rí lórí bí ò jẹ́ gbogbo wa àwa kan nínú àwọn èèyàn tá a wà lórí social media akúkú rí tí mọ́sáàsì fẹ́ dàrú ní ọjọ́ náà lọ́hùn tó nígbàtí àbòsí ìjọba Saudi Arabia yìí tó wá tó ń gbèrú sí tó ń pọ̀ sí tó ń pọ̀ sí ọjọ́ àbòsí wọn ti pẹ́ ṣùgbọ́n àbòsí yẹn lásìkò àwọn sheikh bono bass kò kò lágbára tó ti àsìkò yìí ń ṣe ni ó ń burú sí àbòsí yẹn lágbára sí ni ó ń lágbára sí gan-an ni tọ́ ẹ̀rù wá ń ba ìjọba Saudi Arabia tó jẹ́ ìdílé Saud ẹ̀rù wá ń bà wọ́n pé àbòsí táwọn ń ṣe táwọn kọ̀ọ̀kan náà àwọn àfáà súnà tí wọ́n ń bu ẹnu àtẹ́lù yìí àwọn ò yé máa ṣàbòsí ń tà wọn ṣùgbọ́n tí àbòsí bá ń lọ bẹ́ẹ̀ wàhálà lè ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Saudi Arabia wọ́n ti fojú wò ó wọ́n ti wò ó wọ́n wá rí i pé kò sí nǹkan tí ó kó àwọn kù ju pé káwọn ní alátìlẹyìn lórí aburú lórí àbòsí àwọn wọ́n wá ṣe mùdáhánà láàrin láàrin wọn ìyẹn ìjọba Saudi Arabia àti ìjọba Amẹ́ríkà ìjọba Saudi Arabia kò fẹ́ jáwọ́ nínú àbùsí rẹ̀ ẹ̀rù sì ń bà á pé ọ̀rọ̀ náà lè dogun ẹ̀sìn nínú ìlú bí ó bá sì dogun ìjọba máa bọ́ kúrò lọ́wọ́ ìdílé ìjọba kí èyí má wàá ṣẹlẹ̀ ó bùkátà sí ààbò ìjọba Amẹ́ríkà tóun jẹ́ ògbóǹtarìgì nínú àwọn alábùsí ayé ìjọba amẹ́ríkà gbà láti ṣètò ààbò fún ìdílé ìjọba pẹ̀lú àdéhùn pẹ̀lú àdéhùn pé kí ìjọba saudi sọ ìlú rẹ̀ di bí ìlú amẹ́ríkà ní gbogbo ọ̀nà èyí ni àdéhùn tí ń bẹ láàrin ìjọba saudi àti ìjọba amẹ́ríkà ìjọba saudi ṣàbòsí àwọn àfákọ̀ọ̀kan wọ́n ń pe àkíyèsí wọn sí wọ́n sì ń gbé wọn jù sínú ẹ̀wọ̀n jantó wọ́n sì mọ̀ pé táwọn bá kọ̀ǹtínú pẹ̀lú àbòsí àwọn ìlú máa dàrú bópẹ́ bóyá wọn wá fẹ́ kílù ó dàrú wọ́n wá wo ta ni olórí àwọn alábòsí nínú àwọn kèfèrí lágbàáyé tó sì máa ń fọ́nbù tó máa ń lérí léka tó jẹ́ nàmbà 1 alábòsí wọ́n á rí pé amẹ́ríkà ni ìdí níyìí tó fi sí pé ìjọba saudi wọ́n negotiate pẹ̀lú ìjọba amẹ́ríkà pé máa ṣe àtìlẹ́yìn fáwọn má jẹ́ kí ìjọba yóò bọ́ mọ́ àwọn lọ́wọ́ má jẹ́ kó bọ́ mọ́ àwọn lọ́wọ́ lórí àbòsí táwọn ń ṣe ìjọba amẹ́ríkà sì sọ pé kò sí problem on one condition ma àtọ́ọ̀nù ìlú rẹ̀ gradually gradually year by year wà ma máa tọ́ọ̀nù were were were ti o ó ni ilu ìlú ti o ó ni ilu ìlú tawhid tí ó wà á dàbí ìlú Amẹ́ríkà tí a bá sì wo Saudi Arabia lónìí pàápàá jù lẹ́ni tó bá dé tápítà Saudi Arabia ẹ ti rí orí pa pé ìlú yìí ti ń di Amẹ́ríkà lọ so ìdí nìyí tíjọba Saudi tó fi fàyè gba ọdún Halloween kìí ṣe pé ìjọba Saudi ò mọ̀ pé Halloween kìí sọdún mùsùlùmí kìí ṣe pé wọn mọ̀ ṣùgbọ́n wọ́n ti sign agreement awo pẹ̀lú ìjọba Amẹ́ríkà ẹ̀rí pé lásìkò ogun Gulf War ogun Iraq Kuwait ẹ̀rí pé kò sẹ́ni tí ìjọba Saudi ké sí bí ò ṣe ìjọba Amẹ́ríkà láti wá dáàbò bo òun lọ́wọ́ Saddam so ọjọ́ agreement yìí ti pẹ́ wọ́n ń mú wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ní ìsìn wọ́n ní vision kan 2023 vision kan ní ọ̀pẹ́ ni 2023 vision pé every ọmọ Saudi gbọ́dọ̀ gbọ́ èdè òyìnbó èdè wọn gangan tó dédé èdè abínibí wọn kọ̀ọ̀kan wọn mọ́ wọ́n ti fẹ́ jìrọ rẹ̀ pẹ̀lú èdè gẹ̀ẹ́sì lórí kíni lórí pé kí ìjọba sámà bọ̀ mọ́ ìdílé tí ń ṣe ìjọba lọ́wọ́ ètò iléèwé wọn wọ́n ti ń yí padà sí ti àwọn ti Amẹ́ríkà wọ́n ti yọ àwọn core subjects wọ́n ti yọ wọ́n kúrò ní primary secondary wọ́n ti fi nǹkan mí ìrọ́pò rẹ̀ àwọn tí ń jẹ vc ní Saudi lónìí tí ó bá ti gbọ́ Gẹ̀ẹ́sì kò lè jẹ vc so ìjọba Saudi ti ń plan wọ́n dẹ̀ ti ń mú ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ pé bí orílẹ̀-èdè Saudi Arabia bí ó ṣe dàbí orílẹ̀-èdè amẹ́ríkà tó jẹ́ ìlú ìbọ̀rìṣà tó jẹ́ ìlú kúfúrù tó jẹ́ ìlú ṣíríkù tó jẹ́ ìlú oníhòhò tó jẹ́ ìlú ìbàjẹ́ so iṣẹ́ tíjọba Saudi Arabia ń ṣe rèé kò sí nǹkan kan síjọba Saudi sì wá níbẹ̀ ju pé àníṣẹ́ kíjọba má bọ̀ mọ́ ìdílé tí ń darí Saudi lọ́wọ́ wọn ò ní nǹkan kan mìíràn fẹ́ gbà jù yẹn lọ pé káwọn sáàmọ̀ síjọba yìí lọ àwọn tí wọ́n sì mọ̀ pé wọ́n lè dúró ti àwọn bíi kí ẹ̀yìn àwọn náà ní orílẹ̀-èdè Amẹ́ríkà lónìí àpọ́nlé tí ìjọba Saudi ń fún ọmọ Amẹ́ríkà ní Saudi ó ju àpọ́nlé tí ń fún ọmọ ìlú rẹ̀ lọ ọba ni ọmọ amẹ́ríkà ní saudi lónìí ọba ni so fún ẹni tí ọba ma wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ yìí wúlẹ̀wúlẹ̀ ẹ̀ là ń sọ fún alérèfín yìí pé ìjọba saudi arabia ó ti ṣe mùdáhánà níjó ni mo tú ìṣọ̀rọ̀ mùdáhánà mùdáhánà ni pé ìwọ já eléyìí jù lẹ̀ káwa náà délé ìjù lẹ̀ ká lè jọ rẹ́pọ̀ já ilé ìjú ulẹ̀ lórí tó ń fẹ́ lọ́dọ̀ wa ohun tíjọba Saudi Arabia ṣe nìyẹn pẹ̀lú ìjọba Amẹ́ríkà tọ́ orípa aburú ìjọba Saudi Arabia aburú tí ìjọba Saudi Arabia tó bá mú wá ọkàn Islam ó sì kan gbogbo àwa mùsùlùmí àgbáyé èyíkéyìí aburú bí aburú ọdún halloween ni bí aburú pé gbogbo ọmọ ìlú ló gbọ́dọ̀ gbé èdè gẹ̀ẹ́sì tó bá ti gbédè gẹ̀ẹ́sì ò nítumọ̀ sí ìlú mọ́ ò nítumọ̀ síjọba mọ́ bí aburú kí àwọn obìnrin bí aburú patí tí wọ́n dálẹ̀ tí wọ́n ké sí àwọn ọmụ ní hip hop pé kó wá kọrin ní Riyadh àtàwọn aburú míì tó ń lọ àáfàá kankan ò gbọdọ̀ sọ̀rọ̀ against ní Saudi ibi tó bá ti ń sọ lọ́wọ́ náà wọn ò ti gbé so àwọn aburú oníranran wọ̀nyí nítorí kí ìjọba má bàa bọ́ lọ́wọ́ ìdílé Saudi tí wọ́n ń ṣèjọba Saudi Arabia ọkàn àwa mùsùlùmí ọkàn islam ọkàn àwa mùsùlùmí ní ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ orírun islam orírun islam fún ìjọ ànábì muhammad sallallahu alaihi wasallam ó ní saudi arabia orírun wa nìyẹn orírun bí tí islam tánàbì fẹ́ tọ́lọ̀ fẹ́ lánàbì muhammad sallallahu alaihi wasallam ó ní saudi arabia kò sí wá ní kànwá ìdí kejì ni wípé ìlú hajj àti umura ni Saudi Arabia jẹ́ fún gbogbo àwa mùsùlùmí ìlú hajj àti umura ni orílẹ̀-èdè Saudi Arabia jẹ́ fún gbogbo àwa mùsùlùmí a ní orílẹ̀-èdè mìíràn tá a ti lè lọ sí hajj àti umra ẹ̀rí pé lásìkò covid-19 tí gbogbo orílẹ̀-èdè tí wọ́n gbé bọ́dà wọn ti pa ẹ̀rí pé ààrí hajj àti umra ṣe àfìgbà tí wọ́n tó ṣí bọ́dà so definitely aburú tó bá ṣẹlẹ̀ nírú bẹ́ẹ̀ ọkàn gbogbo mùsùlùmí orírun islam tọ́lọ́n sì fẹ́ràn ànábì muhammadu ni orílẹ̀-èdè wọn ni ọlọ́run ti gbé ànábì dìde ó gbé dìde nílùú mẹ́kà ó sẹ̀mí nílùú mẹ́kà ó sẹ̀mí nílùú mọ̀dínà ibẹ̀ náà ló sì dákẹ́ sí ibẹ̀ ni sàárè rẹ̀ wà sòdí àfọ́ aburú tó bá ń kan ẹ̀sìn ní orílẹ̀-èdè Saudi Arabia ó kan ẹ̀sìn gbogbo àwa mùsùlùmí àgbáńlá ayé àmọ́ bí Saudi Arabia bá di ìlú Halloween lónìí tó di ìlú egúngún lónìí tó di ìlú àwọn òkú lónìí tó di ìlú àwọn irun àwọn irun mọlẹ̀ lónìí tí orílẹ̀-èdè Saudi Arabia bá di ìlú ẹbọra lónìí kìí ṣe ẹ̀bi àwọn àfáà sálàf kìí ṣe ẹ̀bi àwọn àfáà sàlàfí kìí ṣe ẹ̀bi àwọn àfáà súnnà ẹ̀bẹ̀ẹ́ wọ́n sì wọ̀n bá agbára ti wọn àáfà ni wọ́n ìyàtọ̀ tí ń bẹ láàrin ipò àáfà àti ipò olóṣèlú lẹ́ ń rí yẹn agbára ọwọ́ olóṣèlú ìlú ló wà agbára ọwọ́ ìjọba ìlú ló wà fásiwá làwọn àáfà lè ṣe wọn ò lè ṣe kọ̀dọ́ òfin ara wọn láìbá lọ́wọ́ ìjọba nínú ká mọ́ sí ìyànjálẹ́bí ìjọba Saudi Arabia òun ló ní ẹ̀bi lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ àwa mùsùlùmí lórí ọdún Halloween tí wọ́n gbé wọlé ẹni tó bá wá ń dá àwọn àfáà sàlàfí àwọn àfáà sàlàfí tẹ́ bá ń dá wọn lẹ́bi lórí pé Saudi ṣe ọdún Halloween kó sì ń bẹ̀rù ọlọ́run tí onítàn kó bẹ̀rù ọlọ́run ṣé wọ́n láwọn àfọ́ ọ̀kọ́ síra against ẹni ṣé wọn ò ṣe kútúbà against ẹni ṣé wọn ò ṣe wá sí against rẹ ni. ṣé bá ń gbọ́ bí wọ́n ti ń kó wọn dà sínú ọgbà ẹ̀wọ̀n. orílẹ̀-èdè Saudi Arabia lágbàláyé nìkan wá láti wá rí ibi tí ọgbà ẹ̀wọ̀n ti kún kẹ́kẹ́ pẹ̀lú àwọn àfáà súnà tó ti bẹ́ẹ̀ náà kẹ́nìkan tó wá dìde láàrin wá ń bí ó tọ́ mọ̀ dáwọn àfáà yẹn lẹ́bi ó sì dàbẹ́ ni pé àfáà ti ń sọ̀rọ̀ yẹn kẹ́kọ̀ọ́ mbẹ̀ láàrin ìgbà tó fi kẹ́kọ̀ọ́ mbẹ̀ ṣé kò rí àwọn aburú yẹn ni kí ló ní kò náà mọ̀ bọ̀ sí haram kó kọ́ lọ ra máikrófóònù kó ra spíkà kóòun náà ó ṣe ìkárùn mú kárùn bẹ́ẹ̀ lásìkò tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ káwá wò bóyá wọ́n ò gbé àbí wọn ò ní gbé tó fi dájá sí pé nàìjíríà láwà jókòó sí láwà máa bléèmù àwọn àfáà tí wọ́n ń ṣe tọ́lọ́ ní Saudi Arabia àwọn àfáà yìí náà ni wọ́n sì kọ́ ẹni tí ń sọ̀rọ̀ yìí lẹ́kọ̀ọ́ tó bá gá sí pé ó jébẹ̀ kẹ́kọ̀ọ́ wò torí mi ò tí ì máa fọ́ òun mo sì wà lórí pé mo fẹ́ máa fáà tó sọ̀rọ̀ yẹn tẹnu ẹ̀ gbà tó lè máa blame àwọn àfáà sàlàfíyùn tó tí yóò bá jó tí yóò bá jẹ́ mọ̀tẹ́dì àjẹpalábòsí ni àbórí àpá sálásì kẹta tọ́ka sí ní Saudi Arabia wípé wọ́n sọ̀pọ́ọ̀tì tí ìjọba ń ṣe ni èwo nínú wọn nínú kútúbà rẹ̀ èwo nínú wọn nínú mọ̀hádọ́rà rẹ̀ èwo nínú wọn nínú tíra àwọn tí wọ́n kọjáde tí wọ́n ti ń wá ẹ̀rí gbé ọdún ẹbọra eléyìí tíjọba sàdéra wọlé ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run a bá ń ṣèdájọ́ ẹ ká bẹ̀rù bá ń pass comment lórí àwọn èèyàn kásìmọ̀ pé àbòsí míì lọ́tọ̀ láti fi ẹ̀sùn kan ẹni tí ó jẹ̀bi ẹ̀sùn àbòsí míì lọ́tọ̀ aláwọ̀ ẹni tó sọ wípé ọdún lòún ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó gbọ́ sínú ìsìláàmù ní ọ̀rọ̀ òrí ìsìláàmù ní kẹ́ni kọ̀ọ̀kan lọ dámà ìsìláàmù ní kí ẹni kọ̀ọ̀kan wa kọ́ lọ dámà kí a sì mọ̀ pé ẹni tó kò sí ẹni tó gatayọ kò sí ẹni tó gatayọ àpadà sí aburú àfi àwọn ànẹ́bí ọlọ́run àpadà sí aburú ló dé bá ìjọba Saudi Arabia tí wọ́n fi ń ṣe àwọn aburú wọ̀nyẹn ẹni tó bá fẹ́ sọra rẹ̀ di kèfèrí nípasẹ̀ ìyẹn òun náà lùgbàdì àpadà sí aburú tiẹ̀ nìyẹn torí pé Islam ni orúkọ ẹ̀sìn wa kìí ṣe Saudi Arabia Islam ni orúkọ ẹ̀sìn wa kìí ṣe Saudi Arabia anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní anabi wa kìí ṣe ọba Saudi Arabia Allah ni ọlọ́run wa í ṣe ọba Saudi Arabia kódà bí ọba Saudi Arabia tó bá wọ́gi iléeṣẹ́ hajj àti umura lọ́la kódà kí ìjọba Saudi tó bá da kàábà wó lọ́la kódà kí ìjọba Saudi Arabia tó bá gbé òfin Islam jù sílẹ̀ lọ́la látara pé kò sáfẹ́ kíjọba bọ́ lọ́wọ́ ọ̀hún àpadà sí aburú ni fún wọn í ṣe fún èmi àti ẹ̀yìn. tí a yọ́nú sí Allah ní olúwa tí a yọ́nú sí Islam ní ẹ̀sìn tí a yọ́nú sí ànábì Muhammadu ní ànábì àti òjíṣẹ́ àpadà sí aburú ló dé bàjọba Saudi Arabia tẹ́ máa ṣe ọdún Halloween ṣùgbọ́n tó bá wá ti pàṣẹ yẹn kọ́ ọjọ́ ìyìn kèfèrí padà àpadà sí aburú tiẹ̀ náà dénú Saudi Arabia kìí ṣe àlìjánà Saudi Arabia kìí ṣe ẹ̀sìn wa Islam lẹ̀sìn wa Allah lọ́lọ́run tá ń sìn Muhammadu sallallahu alaihi wasallam lànàbí ìwà lògíṣẹ́ wa ààrẹ kí torí pé àpadà sí aburú débẹ̀ nìkan káwà sọ pé nítorí ìyẹn o káwà náà wá sọ pé àwà darapọ̀ mọ́ wọ́n kálukú ó sórí ibú èlọ́tọ̀ọ̀tọ̀ ni ọlọ́mọjà sórí ibú ti wà ní so bí yẹn sì jẹ́ nìyẹn ojúṣe àwọn ilẹ̀ lárúbáwá àti àwọn aṣíwájú ẹ̀sìn islamu káàkiri àgbáyé gẹ́gẹ́ bí irú àwọn sultanu sokoto ní ilẹ̀ nàìjíríà àti gbogbo àwọn oníwàásí lórí social media nínú mọ́sálásí ní kọ̀rọ̀ ní gbangba yálà àwọn tí wọ́n ń bá ilẹ̀ Saudi Arabia ṣiṣẹ́ bí àwọn duwati tí wọ́n gbà láti Saudi Arabia tí wọ́n jọmọ Nàìjíríà ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwa táà bá wọn ṣiṣẹ́ kí lójúṣe wa gbogbo àwọn ilẹ̀ lárúbáwá bíi Kuwait bíi kọ́tọ́rù bíi Emirate bíi Oman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíi Bahrain bí Yaman wọn ò gbọdọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ohun tí mo sọ síwájú wípé orírun wa ní Saudi Arabia orírun Islam wa ní Saudi Arabia ibẹ̀ sì ni Maka àti Madina wà ibẹ̀ láti ń ṣe hajj láti ń ṣe umura tó gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olórí ẹ̀sìn ẹ̀yin tẹ́ jẹ́ olórí ilẹ̀ lárúbáwá káàkiri ẹ̀yin tẹ́ jẹ́ olórí ẹ̀sìn tá a fi sípò ńláńlá bíi ti sultana Sokoto ti Nàìjíríà tẹ́ mẹ́mí tí mo kéré jù láàrin yìí a gbọ́dọ̀ pe àkíyèsí àwọn èèyàn sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí pé àpadà sí aburú ló dé bá ìjọba Saudi Arabia dandan ni fún ẹnì kọ̀ọ̀kan wa kí a tako ìṣẹ̀lẹ̀ ọdún ẹbọra Halloween àti àwọn àbòsí mìíràn bí ìṣẹ̀lẹ̀ gbígbé tìjọba Saudi Arabia ti ń fi àbòsí gbé àwọn àfáà súnà jù sínú àtìmọ́lé tí ń gbé wọn jù sínú ẹ̀wọ̀n àti àwọn àbòsí mìíràn tí ìpìlẹ̀ rẹ̀ jẹ́ bíbá ilẹ̀ Amẹ́ríkà dáwo láti gbógun ti Islam àti àwa mùsùlùmí. ó ń kálukú wa ní ìkápá tá a ní ká jẹ́ pé eléyìí yé àwọn aráàlú ká jẹ́ kó yé àwọn èèyàn tẹ́ ẹ bá gbọ́ pé ìjọba Saudi Arabia ń ṣe Halloween kì í ṣe àwọn àfáà ni wọ́n ń ṣọdún Halloween o ìjọba àwọn ọmọ Sùúdì àti àwọn tí wọ́n ń wá bí tí wọ́n ṣe bàjẹ́ láyé àti lọ́run nínú ọmọ ìlú àwọn ni wọ́n kóra wọn jọ tí wọ́n ń ṣe ọdún ẹbọra ọdún Halloween ẹ̀yin aṣíwájú wa nínú ẹ̀sìn ẹ rán ìjọba Saudi Arabia ẹ rán létí ṣúrátù Ali Imran Quran 3 ayah 26 ẹ rán létí ibi tí Allah ti sọ wípé kullahumma malika limulki tu'ti limulka man tasha wa tanzi'u limulka mimman tasha wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadika alkhair innaka ala áyà tó plé ní ìjọba ń bẹ lọ́wọ́ ìdílé sùúrù lónìí nìyẹn nínú ìtàn ọwọ́ àwọn kan ló wà lánàá ṣáájú tí wọ́n nínú ìtàn ọwọ́ àwọn kan ló wà lánàá sá níjẹta ọwọ́ àwọn kan ló wà lánàá níjẹrin ó sún kàn wọ́n nìyẹn yóò sùn kúrò lọ́dọ̀ wọn wọn ìbá àgbọ́n bíi fíráúnà ẹ̀wọ̀n fíráúnà ẹwọ gbogbo ète tó dá kí ìjọba má bàa bọ́ lọ́wọ́ rẹ̀ ẹni tí ò lérò pé yóò gba ìjọba lọ́wọ́ òun lọ́lọ́ ń gbé gẹ́ẹ̀sì ẹ̀ náà ẹ jẹ́ ká rán ọba Saudi Arabia àwọn gbogbo àpapọ̀ ọba Saudi Arabia tí wọ́n jẹ́ ọmọ ọmọ fúsùúdì ẹ jẹ́ á rán wọn létí wípé ìjọba tẹ́ ẹ rí yẹn aláwo ní máa fi yàn síbẹ̀ òní sì máa yọ̀yàn kúrò ń bẹ̀ áyà yìí ti tó fún wọn tí wọ́n bá lérò wípé títí Jésù ó fi dé níjọba ò ní bọ́ lọ́wọ́ àwọn wọ́n tan ara wọn jẹ ni kódà bí wọ́n ṣe dáadáa lórí ìjọba wọn ambos bọ̀ sí wípé àbòsí wọn ti pọ̀ jù àbòsí wọn ti kúrò ní bíbíà ó ti wọ kúfúrù ó ti wọ ṣíríkù ọdún ẹbọra ọdún kúfúrù ni ọdún ṣíríkù ni ọdún yẹn burú ju ọdún ayẹyẹ ọjọ́ bí àlẹ́bí tá ń gbógun ti lọ bó tilẹ̀ gà sí pé ọdún ayẹyẹ ọjọ́ bí ànẹ́bì náà ó bẹ̀rẹ̀ níbi bídíà ni àwọn náà ń ṣe kúfúrú ń bẹ̀ wọ́n ṣe síríkù ń bẹ̀ ṣùgbọ́n plainly ọdún halloween ọdún tó plain pé ọdún kúfúrú ni ọdún kúfúrú ni ẹ jẹ́ kí a yà kú láhùn mọ̀mọ́ líkàlẹ̀ múlìkì làwọn ìjọba Saudi Arabia need bóyá wọ́n ti gbàgbé ni wípé bàbá ńlá àwọn tó kọ́kọ́ di ọba ọlọ́run ló fi jẹ́ tọ́lọ́n bá ṣetán láti yọ wọ́n kúrò ń bẹ̀ amẹ́ríkà ò ní dọ́lọ́n dúró ṣé wá rí àwa àfáà àwa àfáà àwa àfáà súnnà a gbọ́dọ̀ gbogbo ti kìíní nínú wà sí wa nínú kútúbà wa kọ́rọ̀ lè yí àwọn èèyàn torí pé àwọn kan ti di kèfèrí lójú ẹsẹ̀ tí wọ́n rí péjọba Saudi Arabia ṣe kí ni wọ́n ṣe ọdún ọdún ẹbọra ọdún egúngún ọdún irúnmọlẹ̀ àwọn tẹ́sí òye àwọn tí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ga sí pé èèyàn ni wọ́n ń wò tẹ́fí ń sẹ́sì èèyàn tí ó là nínú àpadà sí aburú làwọn sọ di ẹni táwọn ń wò àwọn ànẹ́bí ọlọ́run nìkan ni wọ́n là nínú àpadà sí aburú ọlọ́run làwà nínú àpadà sí aburú o àpadà sí aburú tó dé bá Saudi Arabia lónìí tí wọ́n fi ń ṣe ọdún ẹbọra ọlọ́run làwà ń o so ojúṣe àwọn àfáà nínú wáàsí wọn nínú kútúbà wọn nínú ọ̀rọ̀ wọn ó ní kí wọ́n pe àkíyèsí àwọn èèyàn sí aburú àti àpadà sí aburú tó dé bá Saudi Arabia ẹ̀yin tẹ́ẹ̀sì lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n lè gbọ́ pẹ́ sọ̀rọ̀ irú Sultan of Sokoto yẹ kó ṣe press conference torí ọba Saudi ma bí ẹ so Sultan Sokoto ó yẹ kó se press conference kárí ní gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáńlá ayé táwọn èèyàn bí irú Sultan Sokoto yìí tí wọ́n se press conference on àpadà sí aburú tó dé bá ìjọba Saudi Arabia irú ìtawà ń sọ ní ìsìn wọn ò lè gbọ́ àwátá lè gbọ́ náà nì bọ̀tí irú Sultan of kéde pọ̀ fẹ́ ṣe press conference lórí ọdún halloween tí ilẹ̀ Saudi Arabia ń ṣe ọba gọ́ọ̀dọ́kò ti satellite ẹ̀ tí ọmọ wù báyìí irú àwọn tí wọ́n jẹ́ olórí fún Kuwaiti olórí fún eh, Bahrain Yamani eh, Emirates eh, United Emirates àti àwọn orílẹ̀-èdè míì kódà torílẹ̀-èdè Malaysia kó dìde ó ṣe first conference kí wọ́n jẹ́ kí Saudi aláìsí àwọn kókó yìí number one wọ́n ń lónìí ni ọlọ́ọ̀lọ́ ló fi wọ́n síbẹ̀ àwọn kan bẹ́ẹ̀ lánàá àyín náà kúrò ń bẹ́ẹ̀ bákan náà kí wọ́n jẹ́ kí wọ́n rẹ realize wípé orírun Ìsìláàmù tọ́lọ̀ fi ránà Muhammadu lórílẹ̀ wọn orírun yẹn ò gbọ́dọ̀ bàjẹ́ kí wọ́n jẹ́ kó yé wọn wípé a lórílẹ̀-èdè mi ta ti ń ṣe hajj àti umura àti lórílẹ̀-èdè wọn àwọn fáàkì wọ̀nyí unnecessary kí àwọn tí wọ́n jẹ́ stakeholders àwọn tí wọ́n jẹ́ ọba kí wọ́n ṣe press conference wọn gbọ́dọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ipa tí wọ́n nìyẹn tí wọ́n lè kó ṣe wá ọ̀tá ẹ̀yin ọ̀tá nínú Islam ẹ̀yin Súfì ni ẹ̀yin Amadi ni ẹ̀yin Shia ni ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ ni hmm. bí àpadà sí aburú bá ṣẹlẹ̀ sí ìjọba Saudi Arabia lórí ọ̀rọ̀ ẹ̀sìn tíjọba Saudi Arabia tó jọ ìyín níbi ẹbọ níbi kúfúrù àti bídíà ìyẹn kìí ṣe ìṣòro àwa alùsùnà dó ó jẹ́ ìbànújẹ́ fún wa pé the only country tá à ń rí tọ́ka sí ta fi ń ṣe àpẹẹrẹ rere fáwọn èèyàn ó wá di àpẹẹrẹ burúkú ó jẹ́ ìbànújẹ́ fún wa tẹwárí ìjọba wọn ìbá wọn di ọlọ́dún egungun. pọ́nbélé ìjọba Saudi Arabia ìbá sọra wọn di ìjọba irúnmọlẹ̀ ìjọba Saudi Arabia ìbá sọra rẹ̀ di ìjọba ìsùláàlù ìjọba Saudi Arabia kò lè pa ìsìláàmù rẹ̀ ìjọba Saudi Arabia kò lè kó ìparun bá alùsúnnà kódà ìjọba ìsìláàmù ìjọba Saudi Arabia kò lè pa àwálù súnà rùn àmọ́ ìjọba ló súnmọ́ kó bọ́ mọ́ ìdílé tó ń ṣe ìjọba lọ́wọ́ so ẹ̀yin ní súfí ẹ má wulẹ̀ ṣẹgbọ́ ẹ má bẹ́ẹ̀ bá yọ̀ lónìí àwa náà yọ̀ lọ́la èyí oṣù wá ń sọ wípé yẹn ó nu ó nu ìjọba Saudi Arabia lòun náà wá ń ṣe ọdún egúngún yẹn o ló ń sọdún yẹn o ìjọba ní orílẹ̀-èdè tàwídì orílẹ̀-èdè àkídà orílẹ̀-èdè súnà àní nìkan àwọn ni wọ́n là níbi sí aburú àtẹ̀mí àti a lọ́ọ̀ ní kọ́lọ́run là wà nínú sí aburú Saudi ẹ ń bá fẹ́ kí àpadà sí aburú kó ran òun kó gbà láàyè àwa ń ti wá adá aláwọ̀ adá ìsìláàmù mọ̀lẹ́sìn a sì dá ànábì muhammadu mọ̀ ní òjíṣẹ́ so tí sáúdí lọ́la tó bá kéde ọdún olóòlù tó kéde ọdún alápánsánpá tó kéde ọdún yemọja àbí ọdún egúngún àbí ọdún ọ̀sanyìn ok kódà kíjọba Saudi sọ pé kí àwọn ọlọ́sùn kẹ́ máa bọ̀wá sọ́sùn kẹ́ máa bọ̀wá sí Saudi Arabia kò chẹ́ǹjì àwa kù ní Islam torí pé kìí sí Saudi Arabia làwa wò kọ́ sí a kà fi máa ń ṣe àpẹẹrẹ dáadáa nígbà tí wọ́n ń ṣe dáadáa ni tí àpadà sí abú bá ti wá ṣẹlẹ̀ sí wọn kọ̀kan wá àwọn ò ní sórí ibú torí pé Saudi Arabia sórí ibú torí náà ọdọwọ́ ẹ̀yin èèyàn wa o ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run àpadà sí aburú bí ṣe máa ń wọlé nù wọlé o ṣoṣo ká gbìyànjú ká ṣe fún gbogbo àwọn èèyàn tí tí lè wípé àwọn ò sí ọdún halloween o ẹnìkan ń pè ẹ jẹ́ kí n fún tàn ní audience. aláfa. naam ẹ pẹ̀lẹ́. naam. nǹkan ní kọ̀fẹ́ dásìgbà yẹn nípa àfà ṣe tí ilé ayé yìí èèyàn máa tẹ̀lé ìgbà because nǹkan ilé ayé tàbá ní kó rí ìbáṣepá ayé òyìnbó síwájú ayáwá lójú kan. mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yẹn àfà ǹjẹ́ ẹ máa fura ẹ pé tẹ bá ń ka kura ẹ máa ń bá èdè ìgbà pàdé tẹ bá ń fura ẹ lè má ní fura ẹ kẹ máa gbé òótọ́ ọbẹ̀ fún àwọn ọ̀ràn tó jẹ́ pé ọ̀kọ́ lọ nìyí mo fẹ́ sọ nǹkan fún ilé náà fa mo tọ́ náà mo tọ́jú ìwáyé mi ṣùkúra èdè tí ẹ̀ńtẹ́ ń pè ní Mohammed sọ Mohammed kọ́ lórúkọ ẹ̀ ọmọ lórúkọ ẹ̀ èdè ìwáṣẹ̀ ìbálòpọ̀. mo ṣe bí ẹni tí mo ṣe bí ẹni tí ó ní làákàyè tó níbẹ̀rù Ọlọ́run lẹni tí yóò pè ló jẹ́ kí ọ̀nà rẹ̀ èmi ìfẹ́ kan gba kọ́ọ̀lù lórí program kò kọ́mọ̀ fún mi láti gbà so e, e, e, ẹni yìí gbogbo tí ń dà pọ̀ mọ́ra wọn yìí mo ti rí pé òye ó súnmọ́ kọ́mọ̀ jẹ́ mùsùlùmí so nínú àwọn tí wọ́n máa dùnnú ẹgbọ́n tó ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ní gbígbà bá ti ń yí kájọ mọ́ bá gbà yìí ni so bí Saudi Arabia ti yí kúrò lórí pé tàwídì tó yí lọ síbi Halloween kájọ mọ́ ṣe ìwọ ni ọlọ́mọ bá wọn salowin àní sí àwàdá ìsìláàmù mọ̀ lẹ́sìn alhamdulillah àdá ìsìláàmù mọ̀ ní ẹ̀sìn òkè àdá aláwọ̀ mọ̀ ní olúwa wa ayọ́nú sí bẹ́ẹ̀ ayọ́nú sí muhammadu ní ànẹ́jà àti òjíṣẹ́ sallallahu alaihi wasallam so ohun tápàdà sí aburú bá wá fi saudi rọ saudi ní ọ̀dà nǹkan yìí ó ti yé àwọn ò ní báwọn lùgbàdì aburú yẹn halloween ọdún ẹbọ ni halloween ọdún kẹfìrí ni so a ní bá wọn lọ́wọ́ sí i gẹ́gẹ́ bá a ṣe ní bá wọn lọ́wọ́ sí ọdún ayẹyẹ ọjọ́ bí ànẹ́bí tó jẹ́ dídíà tó ti yé so báyìí ẹ̀ sì jẹ́nu ẹ bá ní gbìyànjú kí ẹ bá ní gbìyànjú kí ẹ bá ní ṣíà prógámì fún àwọn èèyàn so a máa pàdé so Eh, tálábà tuntun mú kún dáadáa insha Allah a máa pàdé lórí ètò aláwo ṣe àlékún dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk